فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فيا عباد الله اتقوا الله تعالى حق تقواه واعلموا أنه سبحانه وتعالى أمرنا بالاتباع والاتلاف ونهانا عن التفرق والاختلاف قال سبحانه وتعالى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا فقال سبحانه وتعالى إن هذه أمتكم أمة واحدة وأن ربكم فاعبدون فبين الله سبحانه وتعالى أن الاجتماع رحمة والفرق هلاك وعذاب قال سبحانه وتعالى ولا يزالون مختلفين إلا ما رحم ربك ولذلك خلقهم عباد الله فدلت هذه الآية على الاجتماع رحمة رحمة من الله سبحانه وتعالى وأن الفرق عذاب وشقاء عباد الله اعلموا أن الاجتماع ليس بالأبدان فقط وإنما الاجتماع بالقلوب ولو تفرقت الأبدان وأما إذا اجتمعت الأبدان والقلوب متفرقة فإن هؤلاء لا يعقلون ولا ينفعهم اجتماعهم كما لا ينفع الكفار والمنافقين قال سبحانه وتعالى تحسبهم جميعا وقلوبهم شتى ذلك بأنهم قوم لا يعقلون عباد الله الاجتماع على من وإنما على القيادة على القيادة الواحدة ووحدة الكلمة بين بين أمة الإسلامية الاجتماع على الكتاب والسنة وقام سلف هذه الأمة وقال سبحانه وتعالى واعتصموا بحبل الله جميعا الذي هو الكتاب والسنة وحبل الله المتين قال سبحانه وتعالى وإن تنزعتم قال سبحانه وتعالى ولا تنزعوا فتشفلوا وتذهبوا بحكم عباد الله إذا حصل اختلاف في رأي أو خصومة في شيء ذلك فإننا نتحكم إلى كتاب الله وسنة النبي صلى الله عليه وسلم وقال سبحانه وتعالى فإن تنزعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر قال الله هذا علاج النزاع والخصام فيما بيننا لأن الله سبحانه وتعالى أنزل كتاب ليحكم بيننا لقوله سبحانه وتعالى وما اختلفت فيه من شيء فحكمه إلى الله وقال رسول الله صلى الله عليه وسلم فإنه من يعش منكم فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي تمسكوا بها وعدوا عليها ìdá wà ní agbáfẹ́fẹ́ ọlọ́run bá alékòkè ọlọ́run pàgẹ́gẹ́ kọ́kọ́ bọ́bá lọ́wọ́ Muhammad sallallahu alaihi wasallam kúrúbà ọlọ́sán yìí tí yóò dálé lórí òun ni wàhídá ní mùsùlùmí àwọn mùsùlùmí ká ṣọ̀kan ká mọ́ ìyapa ara wa ká dúró lórí ọjọ́ ọ̀nà náà ká má dá wọn tí wọ́n fẹ́ ya Islam tí wọ́n fẹ́ pín àwọn mùsùlùmí ẹgbẹ́jọ ká yà sí wọn o torípé ọlọ́run ọba tó dá wa ó pa oníkásọ̀kan ọlọ́run ọba tó dá wa ó kọ̀ fún wa níbi ìyapa ara ẹni pé wọ́n máa lọ báyìí kí mi lọ báyìí ọlọ́run kọ̀ fún wa bẹ́ẹ̀ ká mọ́ sí bẹ́ẹ̀ àwọn mùsùlùmí ẹ̀dùkà dúró ẹ̀dùkà náà ẹ̀jẹ̀ jẹ́ mùsùlùmí ẹ̀dì okun ọlọ́run ọba mú gbogbo yín lápapọ̀ ẹ̀dì okun ọlọ́run ọba kókun kan náà nìkan ìdùnnú wọ̀lẹ́ àtàkàrà kù ẹ má yapa o ìyẹn pé àgbọ̀ rẹ̀ rí ẹ àgbọ̀ rẹ̀ rí ẹnìkan mú yín tí ó ju okun náà lẹ̀ tó nà wò nípa wà á tẹ́sí mọ́ ìhàbìlì láti jẹ̀mí à olúwa ní òpin náà ló yóò dì mú النبي محمد صلى الله عليه وسلم بكم صلى الله عليه النبي الحبل المتين أقرتني تجدادا تبي أسسما أتلاليما فكناني كلو كنا النبي صلى الله عليه وسلم كل كتاب الله قلنا أني الله ما سبحانه الكريم ajẹ́lórí yáyà yìí ọlọ́wọ́ bá ń pè wá sí pé wà tẹ́sùmọ̀ bí hàlìláàrí jẹ̀míhàn gbogbo ẹ̀ tẹ́ jẹ́ mùsùlùmí ẹ̀dì alùkùhánì mú ntọ́wọ́n sọnù ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí ẹ̀dì alùkùhánì mú torí kùránì yìí ó nìkan tó wá láti sánmà tó já sí pé ọ̀dọ̀ òkú ọlọ́run tí sí alùfáàlì kẹrì wọ̀lá tàbáwọ́kù olúwa ní ẹmọ́ gí àárí ẹnìkan nínú yín tí ó ní bá á dìkò á lè bó èmi ò jùmọ́ hàn ọmọ bá pàṣẹ rẹ̀ fún wa níbi jẹmọ́ ọlọ́run bá àwọn tí wọ́n kọ́kọ́ jẹ́ àwọn ọlọ́sọ́bára sọ̀hábà ọlọ́ni wà tẹ́sìmù bí hablillahi jami'a ọlọ́wọ́ bá ní ẹdí okùn ọlọ́wọ́ bá ẹ̀dùn dáadáa wala tafarraqu ẹgbọ́rọ̀ fi okùn náà lẹ́ wazkuru ni'matallahi alaykum ẹ máa rántí ìdè ọlọ́wọ́ bá àánú rẹ̀ tó ṣe fún yín látara sílámù yìí

ẹmọ gbọ́tọ́rọ wọn ní innamal mu'minuna ikhwa àwọn tá jẹ́ mùsùlùmí kankan náà ni wá kí ló sọ́wọ́dọ̀ kan òun náà ní Islam ọlọ́bá ní ọmọ ju okùn náà tàbá wáyà àìsọ̀kan wa lónìí àwọn tá a jẹ́ mùsùlùmí òun ni ya fi ń jẹ mùsùlùmí lágbàáyé mùsùlùmí wọn tara lásán ìyá sì ń jẹ wọn ya rẹ̀ kò sí lọ fìjà rẹ̀ wàlá àìsọ̀kan ni ẹwọ tí ṣe lágbàáyé lónìí wọ́n fi ya jẹ àwọn olùsìlámù kan àwọn olùsìlámù kan táwọn ọ̀pá wọn léyìn lágbára ó yẹ káwọn lè kojú àwọn léyìn wọ́n sì gbọ́ lẹ́ran jẹ̀mọ́ kí ló fà á kò sí tó fà á ìyapa ti ń bẹ láàrin wọn ni bí ìyapa tí ń bẹ láàrin èèyàn méjì tí wọ́n jẹ́ mùsùlùmí tó máa ń fi nìkan nínú rẹ̀ nínú wọn ẹni kejì ní bíjà ẹni rẹ̀ ìtọ́nà ọba òun fi fẹ́ kí ìyapọ̀sẹ̀ láàrin wa agbára ni ti annabi sallallahu alaihi wasallam ó láwọn àsìkò kan bọ̀ táwọn èyí ó ma fi musulmi ó ma fi àjẹ́ musulmi lágbàáyé bàtàrà ní sọ̀rọ̀ yìí agbára ti dọ́wọ́ musulmi tí ó pé táwọn tí wọ́n ṣe musulmi tó bá gbọ́ pé musulmi ń bọ̀ wá sí ìlú àwọn wọ́n sì mọ̀ fún ìgbé agbára ti dọ́wọ́ sùnáà àníbi lásìkò kan bọ̀ wá ohun wọ́n ma gbá musulmi sọ́run ni wọ́n ma gbá sọ́run wọ́n ma gbá sí yìí gẹ́gẹ́ bí àgbàrá tí ṣe máa ń gbá ìdọ̀tí tó bá kó sínú rẹ̀ ẹ̀lẹ́ bí ṣe máa ń gbá àwọn sàbíwá bèèrè pé alimin kìlátìnà ya Rasulullah wà náàbì in tí ó fa ìyà yìí sákéré ló ta ní anábì àmọ́ tí ó fa ní pé nígbà bá ti fi ń ta ní ẹwà rán tẹ ti kílẹ̀ tẹ́ lọ rán nǹkan tí ó kàn yìí tó pé ìlànà tọ́nà ọba tó làkalẹ̀ fún yín àti ìlànà nípa Muhammad kò tó yí mọ́ tẹ́lọ mú lànà àwọn gẹ̀fẹ̀ rí tó wé sí ẹlẹ́sìn ọmọ ọba tó mọ̀ fàyà fún yín mú ẹwà wo lórí mùsùlùmí ló pọ̀ lágbàáyé kọ́dà àwọn tẹ́ gé àwọn ọ̀tá Islam àwọn gan fi sí bẹ́ẹ̀ wọ́n sì ń fi àjàrà tàjẹ́ mùsùlùmí a ọlẹ́ kò sí ń gbọ́ kò sí tó gbélé yìí àtàfàrò ìyapa ló fà ìyapa yìí nínú àdéhùn ọlọ́run ọba lọ́wọ́ wà nínú súnà ọba lọ́wà kẹyàmọ̀kẹmọ̀yapa ọlọ́ọ̀bá sọ́nà alùkùnrin kẹrì wàmẹ́ ya zalún mọ̀kẹ̀lìfí ọlọ́láwọn ẹ̀dẹ́ ènìyàn o ní ẹwọn ní gbò ó sì máa yapa ara wọn náà ni ilẹ̀ mọ̀rọ̀ àyàfẹ́ tọ́lọ̀ bá sáwọn nìkan ní oníyapa àlèrúmọ̀ yìí ẹni tọ́lọ̀ bá sáwọn nìkan òun oníyapa àlèrúmọ̀ yìí àṣẹ́kámọ́ yapa àlèrúmọ̀ yìí àánú ọlọ́wọ́ bá ní ẹni tọ́lọ̀ wọn bá ní kó yapa tí ó di okun ọlọ́wọ́ bá mú ọlọ́wọ́ bá ní bẹ̀rẹ̀ ni láwọn àpá àfijọ́ ọlọ́run ọba lékẹ ọlá kò wá fi wálẹ̀ lórí ìyapa nígbà tí ìyapa bá dé báwo láti máa ṣe tábà tó bá mùsùlùmí asọ̀tán ẹgbẹ́ wa dáadáa o asọ̀tán o ẹ̀ẹ́n tí mùsùlùmí kan bá lọ bá lọ Àbújá lápẹjúwe mọ́sájọ́ alẹ́gbẹ̀ẹ́ rẹ̀ náà ló ti ìjọra wọn bí ara lélẹ́yìí ìṣọ̀kan níbi ara lélẹ́ àṣọ̀kan níbi ẹ̀mí nítẹ́mi gbàgbọ́ mo gbàgbọ́ nítẹ́mi ní bó ti rí rẹ̀ wọ́n ní orí bẹ́ẹ̀ ìbí ní bá ṣe léyìí o lè múyàn wọn náà ìwọ́n ní kí ní jẹ́ bẹ́ẹ̀ olóyìn di wòlíì ní tó bí yapa lélẹ́ ọlọ́run ọba ó ti wọ́n kò sọ́gbọ́ta fẹ́ dá ìtànkó yapa yóò ọlọ́run fún wa ó wá fún wa ní ìwòsàn àmọ́ká tó lọ bí ìwòsàn náà ọba gbogbo àwọn tó báyìí tó wọ́n papọ̀ wọ́n ṣọ̀kan níbi ara lásán wọ́n ṣọ̀kan níbi ara jẹ́gbẹ́ta báyìí ní ọba yìí ẹ̀rù kẹtẹ̀rẹ̀ ni wọ́n ẹwà ti yọmọ lọ rídí táwọn gẹ̀rẹ̀ ibá rí wa bá ti yọmọ rídí omi pẹ́lẹ́ àwọn òsùn wà lẹ́wọ́n ṣọ̀kan irọ́ ni àìnílàká ìní ìṣọ̀kan bẹ́ẹ̀ ìṣọ̀kan tó yẹ́ wípé àákan pàdé lásán ìṣọ̀kan ara nìkan táà ṣọ̀kan bí ẹ̀mí

akẹjọ tó sáàbù ni àjọ tó sáàbù ìmọ́mù tí kírun fún wa ọkọ̀díwá yapa ẹ̀ làdáni tó sì kọ́ ọmọ ọkọ̀ ya yapa ẹ̀ ilé tó tó sẹ́gbẹ̀ ilé yìí kó ojú ara wọn lọ́kàn wọ́n kú lúbù ń ṣàtà ẹni wọn ojú ara wọn kí lọ́nà wá sọ ọgbọ́n ni dáríkà bí annahum qawmun la ya'qilun ẹgbẹ́ àìlàkàyì ó parí sọ́nà àwọn lẹ́yìn la ilaha illallah àwọn mùsùlùmí àjọ sọdún lẹ́kan náà àwọn àjọ pẹ̀rẹ̀ léyá pẹ̀lú àwọn àwọn mùsùlùmí sọ̀kan bá ti parí ayé àyí wọ́n pàlọ́ náà à ń tara wa ní àṣọ̀kan tasabuhu jami'an wa qulubuhu shatta ẹnu àwọn èèyàn lónìí <clears throat> wọ́n jọra wọn láwòrán ẹ́ irúgbẹ̀rẹ́ mọ̀ṣálá sokùtà méjì lókè mọ̀ṣálá ìyàwó lẹ́nà mọ́jú mọ̀ṣálá ìyàwó lẹ́nà mọ́jú ẹwà gbọ́ pínlẹ̀ àwọn ilé ìyà kìnnìmọ̀ làwọn àwọn ilé ìkìnnìmọ̀ làwọn àwọn ilé ìkìnnìmọ̀ làwọn kí lè àtàkọ́rù tàṣàdùn jẹmíà bọ́ọ̀rẹ̀ bá rí yí tàbárí tàbílìgì 20mc 20adọ́múnù 20 halùsúnnà 20 ìkwán gbogbo bá àwọn aláì àwọn mashallah àwọn ìsúnà ìwọ́jọ́ra wọn tàṣàbùhùn jẹmíà وقلوبهم ذلك بأنهم قوم لا يعقلون ẹjá sí lákàáyì ọlọ́run gbogbo àwọn tẹ́ bá jọ jọra wọn lára báyìí tẹ́ jọra wọn láwòrán báyìí àmẹ́wà wọ kan wọn wọ́n yàtọ̀ síra wọn wọ́n yapa síra wọn ọlọ́run wà láì wọ̀lé láká ìfò ẹsọ kan bàbá wa fẹ́ sọ kan alàmà lẹ́rí kí lásọ kan lélérí ẹgbẹ́ gbogbo mùsùlùmí ayé pátá là ń pèpè lọ sí ìṣọ̀kan gbogbo ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ni wọ́n ń pèpè lọ sí ibi sọ̀kan kò sí ẹlẹ́gbẹ̀rún tí ẹ pèpè lọ sí ibi sọ̀kan ẹjá sọ̀kan ẹjá sọ̀kan kọ́dà àwọn ẹgbẹ́ alásàlátù náà yad'una ila wahdatil muslimin àwọn ẹgbẹ́ alásàlátù àwọn náà ń pèpè lọ sí ẹjá àbòsútọ̀ kan kọ́dà وما هو العلاج من الله سبحانه وتعالى eléyìí àìsàn rẹ̀ àìsàn ńláńlá oníkáyà bára wa ìyá ọmọ jẹ wá kí wá ní ìlàájú rẹ̀ tàbí sallallahu alaihi wasallam tí ni dára lójú pé ọlọ́run ní sọ àìsàn kankalẹ̀ sáàrin àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn àbíkó yẹ pé kó sọ ìwòsàn rẹ̀ sí ọmọ yàzàlú ní ẹ̀tẹ́lifú mọ̀tẹ́lifí wọ́n mọ́ ńlá ní ìyà nígbà mọ́ yapa ilá mọ́rìnmọ́rọ̀ bùkì abẹ́gbọ́n bá sáà nìkan lókù kí wọ́n ní ìwòsàn ìyapa wátá yapa lórí jọmọ́ ìgbàtẹ́kọ́ gbogbo wa là ń pèpè lọ sí ìṣọ̀kan ajẹ́kọ́ gbogbo wa lóhùn ká ṣọ̀kan lọ kí wọ́n ní solúsẹ̀ tó wọ́n bá gbé kalẹ̀ fún ìṣọ̀kan kìí ibi tí wà láti wà ní pé eléyìí àwọn ilé yìí ẹn tó jẹ́ ọ̀gá ilé yìí wọ́n ti gbé àwọn solúsàn kàkàlẹ̀ pé eléyìí ló jẹ́ solúsàn àwọn ilé ìlọ́gbẹ́ tí wọ́n tàlẹ̀ wọ́n ní kẹtẹ̀lé àwọn ilé ìlọ́ tí wọ́n lẹ́tẹ̀lé kí ọlọ́run wà wà ṣe tẹ bá ṣe bẹ́ẹ̀ fàtẹ́ṣẹ̀lú ríṣàkùn ọlọ́run ní agbára yín yóò sì gínú yóò sì dínkù fi agbára tí ń bẹ lọ́wọ́ sì nígbàtí ẹ ti yapa ara yín ìyapa gbogbo ìyapa tó bá wà láàrin wa ọlọ́dí fún wa ní ọ̀nà àbáyọ onífàyíta záàtún fi ṣe ìlú tẹ́ bá ń sin fàánfà fi ṣe ìlú níbi nkankan ẹ̀wùnkan fi ṣe ìlú kò bá jẹ́ pé ìyapa ibi ọ̀rọ̀ àkídà ni fi ṣe ìlú tẹ́bá ń ṣe yapa fi ṣẹ́yìn kò bá yẹ pé yapa yín níbi ọ̀rọ̀ bó láti ṣe kìíní yìí kó láyé ṣe kìíní yìí kìíní yìí dá kìíní yóò dá kí ló wá sọ fún ìjọba fàrùbúhù ìlọ̀lọ́ wà rọ̀sùn ẹgbẹ̀wọ̀ ìlàjì nínú ọlá sùhánà wà rà solúsàn bá ti ń ṣe ìfànfà láàrin ara yín sáwídáa sáré ọ̀dá fárúgbó ìlọ́lọ́ ìwà ọ̀sùn ìtẹ́ǹsẹ̀ ìfàǹfà lélẹ́rí òní ẹ̀dá padà ìlà hábìnilá lọ síbi okùn ọlọ́wọ́ bá tó so yípọ̀ فاعتصموا بحبل الله جميعا ولا تفرقوا ماذا قال سبحانه وتعالى والرسول عن التصوف ìjẹ́ sún fi sáré sí àbẹ́rẹ́ sí kọ́ farudú ìlọ́lá sáré bí se sáwí náà sọ́mọ̀ ní àti sáwí àbọ́mọ̀ ní àti sáwí ìjẹ́bẹ̀rẹ̀ náà àmọ́kẹ́ ìwà lọ pé rọrùn kàmọ́ wà jẹ́dìnà àléhì àbáhàrì wọ́n ló kẹ́rù àbáhù na yá nínú na ṣẹ́yà wọ́n láyé àtàdù ẹwù èsì ọlọ́wọ́ba èyí wà ní bẹ́ẹ̀ ti bá àbá tí wọ́n ṣe nù ọlọ́sì fílẹ̀ sí ẹ̀kan náà bó tẹ́ bá àbá nígbà táwọn dalẹ̀ wọn ò sí lákàyè àìsí lákàyè mẹ́ta ẹ̀gbọ́n kọ́ wọn ò ní ìmọ̀ wọ́n kà dalẹ̀ ni wọ́n láyé àtàdù wọn ò ní ìgbẹ́ tí wọ́n sọ́nà fi dá sófílẹ̀ kò sí sáwọn ní ẹsẹ̀ fọ́rùn fún ìlọ́lá wà rọ̀sù ǹkúntùn mìnú nẹ̀bìlá wọ́n yọ ìlà takólótọ́ lẹ́gbọ́lọ́gbọ́ tẹgbàlìyàmàgbọ́ intẹ́ bá ti ń ṣe fàfà bẹ́ kò ní wà lárun àwọn mùsùlá lọ́kì jù sẹ́ǹsẹ́ máa ń bà náà kí ni ila Allah subhanahu wa ta'ala àwa gbé lọ sọ́dọ̀ Ọlọ́run ọba kò bá dájọ́ ẹjọ́ Ọlọ́run la gbọ́dọ̀ gbọ́ Allah subhanahu wa ta'ala ṣe rí wa ma ikhtalaftum fihi min shay'in ọlọ́ni gbogbo tẹ́ bá ń ṣe ìfàǹfà lélérí ìyapa lélẹ́yìn ó wà nẹ́ẹ̀sìn kò sí nẹ́ẹ̀sìn ẹjá kó lọ sí kọ́ọ̀tù àìlẹ̀ kọ́ọ̀tù ìlàlìkítà wà súnnà anìbísọ̀rọ̀lá ọlọ́sọ̀fẹ́ wàhálà rọ́bùk láyù mìnún ọlọ́niwọ̀ búra pẹ̀lú ọlọ́wọ̀bà nẹ́bì láyù mìnún láyù mìnún olúwàníwò ètí ìdìmọ́ẹ́kú ètí ìdìmọ̀mẹ́lẹ́ wàhálà rọ́bùk láyù mìnún ọlọ́niwọ̀ búra wọ́n ètí ìdìmọ̀mẹ́lẹ́ يحكموك يحكموك فيما شجر بينهم ọlọ́ni ká tó di mòmìnì ó dìgbà pàjẹ́ pé wọ́n mú wà nẹ́bí wọ́n ń fi ọsẹ̀ ìdájọ́ fi ma ṣájára bẹ ìdáhùn láàrin ìdájọ́wàṣẹ̀ láàrin wọn wọ́n fi wà nẹ́bí ṣe ìdájọ́ wàlàyé tún ma láyé dínú fi àfúsì hìn hárájá mímọ̀ kọ̀lẹ̀ gbogbo ẹgbẹ́ tó wà nẹ́bí bá dá orílẹ̀ ìfisí láíláí ọ̀yùsẹ́lẹ́mọ́ tẹ̀sílìmà ó sọ ilẹ̀ àfẹ́jọ́ àbẹ́bìn sokoto musulmi tó dá kó ma gbárí àbí ọ̀dá faru dúhú iláláhíwá rọ̀sù kí là lórí sọ bá rẹ̀ sokoto musulmi wà ma asfal ẹ̀hẹ́ minal kàbẹ́yìn minal izá fi náà hàdà hukumu rasulillah sallallahu alaihi wasallam hijabu sára ẹ̀sìn lọ́wọ́ àbára ẹ̀sìn kọ́ ọ̀hádàtà lẹ́sùn ìyapalẹ́lẹ́ yìí sàlátù fàtídà àbí òdá ọ̀hádàtà lẹ́sùn sàlátù fàtí ẹ̀sìn lára ẹ̀sìn inna Allaha wa malaikatahu yusalluna ala an-nabi ọlọ́run lè dájú ọmọ ọmọ bàtà màláíkà àwọn sàlátù fàtídà àbí yà ìjọ lẹ́dínà àmọ́nù ẹ̀yìn ni ṣàlátù fún ànábì wàsánlẹ̀mù ẹ̀sì ṣàlátù fún àwọn sọ̀hábà wọ́n lọ bá ànábì wọ́n ni ọlọ́wọ́ bá pàá láti ẹ̀ká sí nǹkan méjì fún ànábì àṣọ̀látù wàsálàm wọ́n ni a ti ṣàlátù fún ọ wọ́n ti ni a ti ṣàlámù fún ọ àwọn sàárẹ̀ àmà sàlám ẹ̀wárí ọ̀yà wa kọ́ wa bọ́ọ̀sì kọ́ wa ní sàlám kayfa nusalli alayk kọ́ wa bá ti wọ́n tàbí fún ọ takata rasulullah sallallahu alaihi wasallam alẹ́bí wa dákẹ́ díẹ̀ wa ma yantiqu anil hawa in huwa illa wahyu faqal قولوا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اذا صلى بفاتي سارس ني ابارس تو هذا تنازل فردوه إلى الله ورسول إن كنتم تؤمنون بالله الآخر solúsàn ilé ìjẹmà solúsàn ilé ìlú sáré láti gbà tó pé lè yóò fẹ́ fi ọ̀gá rẹ̀ lẹ̀ ajẹ́pẹ́ ẹ̀tẹ̀ lọ́wọ́ ẹ̀tẹ̀ lánàbí àwọn ọ̀gá ilẹ̀ ẹ̀tẹ̀ nínú abiyọ́lọ́wọ́ba mọ́sàbíwá sí kóngẹ́ الحمد لله والصلاة والسلام على رسول الله على قفلان عليكم كيالان عليكم محمد جماعة ọ̀rọ̀ nípa ìṣọ̀kan là ń sọ káàkiri ìyọ́ yapa ìṣọ̀kan èyí àìṣọ̀kan èyí ó ti dalérú bàbá àti ọmọ ọ̀fẹ́ bí àwọn ọlọ́gbọ́n torí pé bàbá lọ báyìí ọmọ lọ báyìí yíò wọ́n sì dàmù kò sí tó fàájọ máa àìsọ̀kan ni yóò wá fa ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kí ni ó fà kálùkù ò ní fẹ́ fún ní kálùkù rẹ̀ níwọ̀ ara wọn má bàbá lè jarí jálẹ̀ tó mù ní ọmọ wọn níwọ̀ rẹ̀ tọ́lọ mú fi láríkì àmà lọ́wọ́ rẹ̀ àwọn àfáà ní tí ń ṣẹlẹ̀ ó sì dáàrin àti òbí àtọmọrú gbogbo ẹ̀yin àpá tẹ́ẹ̀dá olé ìwò ẹpàdé pẹ̀lú ọlọ́ọ̀bá ọmọlọ́run ní kúnlẹ̀ fóbi rẹ̀ ọba ní kẹjọ ní kúnlẹ̀ alábátà náà zọrọ̀ ìyàpadé ìkúnlẹ̀ dáa òkúnlẹ̀ ọ̀dá ìyàpanu tó ẹgbẹ́ lóòótọ́ ọmọ lẹ́yìn Ànábì ní tẹ́ẹ̀gẹ́ mùsùlùmí lódodo ẹ̀dá padà lọ́sọ́dọ̀ ọlọ́run sí ká máa kúnlẹ̀ àbí àwọn kúnlẹ̀ alẹ́bà Muhammad sallallahu alaihi wasallam kí ló wá sọ níjọ́ tí sáàbí kan kúnlẹ̀ fún alẹ́bà Muhammad sallallahu alaihi wasallam Mu'adh ibn Jabal ó ní ya Mu'adh mahada ya Mu'adh kí ló wá lùwẹ́ Mu'adh ìkúnlẹ̀ fọ́mọ̀lọ́ di ẹ́ fáírọ́s ajaba nǹkan tí ó mọ̀hádùn sí gbọ́nà ó jàmẹ́lì lórí púpọ̀ ló fi ní mahada ya máa bí kọ́ mọ̀lẹ́fẹ́ dín ẹyin ilẹ̀ kó kù sí òróró ó sì mú kàrọ sí èrì ó wá kù sí pọ́ọ̀tù kí ló sọ ó kàfí mahab kíkì lásánà wà lórí ìtẹ́lẹ̀ ní mahab mahab kí ló wọ́n lọ mahab mahab ó sì sọrí sí lókìkì nítorí kúnlẹ̀ pọ̀ tó níbi tó ọ̀rọ̀ mi lọ mo rí pé àwọn ọmọlẹ́yìn ìlú ni wọ́n máa kúnlẹ̀ wọ́n máa tẹ́ kọ́kọ́rọ́ fáwọn tí wọ́n jẹ́ ẹ̀dá sí wọn lọ́rùn mo rí ní ìwà nẹ́bì ju àwọn ẹ̀dá sí wọn lọ ìwọlẹ́ ká máa ṣe fún mo fi á sí fún anẹ́bí anẹ́bí má sílẹ̀ láyé rẹ̀ lẹ́kúntù ààrẹ̀wà tó bá ní wọ́n pẹ̀ ìmí anẹ́bí lásẹ̀ ní tànípa lásẹ̀ jẹmá Allah lẹ́kúntù ààrẹ̀wà tó wọ́n pàmí lásẹ̀ ní al'amira ahadan kẹ́mínà ní àdúgbà yìí kí n tọ́mọ́ fún ní ọ̀lá al'amurtish al'mọ́ra ìyàwó ní aláṣẹ àtẹ́sìdá ìzáwòjì ha kuma kúrẹ̀ kọkọrọ ara ináàj kọ́tùnú falàjẹ́ jùlú fi an fúsì him hawaja mímọ́ haɗa hukumar rasulullahi sallallahu alaihi wasallam ìdájọ́ alẹ́binu gbogbo ẹni tí wọ́n gbà jẹ́ ورسوله فإن له نار جهنم خالدين فيها أبدا gbogbo ẹni tàbí bá dájọ́ fún tó lò tẹ́rù lọ́rùn ọlọ́lẹ́tọ̀ owó wọ́n lọ́nà wọ́n mọ̀ ìyá sí láwọn ọ̀súnlẹ̀ fàkọ̀lùjọ́ lẹ́gbọ̀ lẹ́lẹ́mọ̀ bí nà ẹni tàbí bá dájọ́ fún tó lò tẹ́rù lọ́rùn ọlọ́run olúwa

subhanallah ìgbígbín fún lẹ́fà nàbí kí láwọn sọ wá sọ lẹ́sẹ̀kẹsẹ̀ subhanallah hayawan hayawan ẹranko ẹranko tún rọ ìwà nàbí ẹranko tún gbá ó dá nàbí ma ó sì kúnlẹ̀ bá nàbí sallallahu alaihi wasallam ẹsẹ̀kẹsẹ̀ lànàbí ti dáhùn anábì ni a má dámọ́ ara yóò lọ́nkúntù àmìrà ẹranko làwọn ilé ìwọ̀n lílá kama pàmí láṣẹ ní al'ahmira ahadan kébì náà pẹ̀lú kan láṣẹ ayyásùdà lè ahadi kó ma kórí kalẹ̀ fẹ́lẹ̀ kan kó ma kórí ẹ̀kún la'amartu mara la'amartu mara ayọ̀tọ̀tọ̀ ìyàwó ní pàlásẹ kó ma kórí fọ́kọ rẹ̀ ẹranko làwọn ẹranko lọ́wọ́ fi ń sẹ̀rí àṣẹ́ranko yẹ̀ ní àìkúnlẹ̀fẹ́dà jẹmọ́ ọlọ́run pa tún lè wá sí ọ̀pọ̀lọpọ̀lẹ̀ ìsì dáun lérú kí ló nífà owó ìsò ìwò ọ̀sọ̀tọ́mọ̀ bá fún wa alóòfin wa lọ́rùn fàrùgbù ilallahi wa rasul nítorí ẹgbẹ́ mọ́ wá ní ẹ̀yìn òbí kí lànẹ́bì sọ kí lọ́lọ́wọ́ bá sọ nípa ọ̀kúnlẹ̀ wọ́n ní kò dá ní haramu ní kọ́ra àwọn àfọ́ àna tó sọ àwọn àfọ́ ọ̀dọ̀gbọ́n àna tó sọ ìdájẹ́mà kókó ọ̀rọ̀ wà ní pé tẹ́ bá ti rẹ́nìkan tó ṣe tí wò sí tó bá jẹ́ mọ́ wá wọ́n kàn lẹ́mọ̀ rẹ̀ náà àjẹ́lọ́wádìí ilẹ̀ ẹ̀sẹ̀ ìbìlẹ̀ ti rí àkàbátánátí náà ní àwọn àwọ àwọn àbáwa pàtìbáwọn àbá náà yẹ tọ̀ èmi wọ́n ka ọ̀pọ̀ hàn ọlọ́lẹ̀ ọ̀dá bọ́ bá ń wá lè jẹ́ náà kí ilẹ̀ tí bá ti jọ́ gbogbo ọ̀tọ̀ fọ́kà sí àbákò bèèrè rẹ̀ wà náà ọ̀tí polówó ẹrú kò sẹ́ tó lè bèèrè ara rẹ̀ káàbá ń fẹ́ ìṣọ̀kan atájẹ́ mùsùlùmí solúsẹ́nì yẹn àrùjú ìlà kitab wà súnnà wà fáàmì sára ìwọ́n tó bá ti gún lórí mẹ́tẹ̀ẹ̀ta yìí fàkọ́dọ̀ lẹ́pù ọti sọ́nù wà lẹ́pù ọti parun torí pé tọ́lọ̀ bá pè ní ìmọ̀nà lè jẹma kí lọ́lọ́wọ́ bá sọ kí lànẹ́bí sọ bóòlà wọn sàbẹ́sì gbọ́yé òun lẹ́gbọ́n ara tí mo má pè jù wálẹ̀ kan tá àjọra wa àwọn náà lẹ́rọgbọ̀n ẹ̀sìn tẹ̀bílígì ọdá bẹ́ẹ̀ ni tẹ̀bílígì ti fi nǹkan mí kó tí ẹ̀ òun ní bẹ̀bá mọ̀ jáde ẹ̀lẹ́ ní mọ́rin táwọn wíbẹ́ òun ní tàwọn ìyàwó rẹ̀ ló ní rọbí lọ́wọ́ wọ́n tó lọ́wọ́ sí tún kílẹ̀kùn mẹ́wọ́ rẹ̀ mayonadila irú ẹ̀sẹ̀ burúkú ilé yóò ìtàfijọ́ra pẹ̀lú tẹ̀gbìlìkì ni tààrùnù tàgọ́mùnù ọmọ kẹtàfijọ́ra pẹ̀lú wọn àwọn ni ó ìrọ làṣírí ọlàṣírí àfẹ́gbọ́ ẹgbàgbé ẹ̀pẹ́lẹ̀ yìí súnfí ẹgbàgbé ẹgbàgbé Hmm. kátàrà islamu kákùrà àjọba náà tí a tí tí ọkọ̀wà òjòrò wọn tàṣàbùhù jẹ́mìíràn ẹgbàgbọ́nu wákùlùbùhùn ṣàtà dẹ́ẹ̀lẹ́kàbí ẹnàrùn kọ́mù lẹ́yìn àkìlú bá bá padà wá gbàjọba ń kọ́ àpàdàjà náà ní o àpàdàjà náà ní ẹwù ìjọba náà sí lọ ní sí ihò ẹgbà parapọ̀ ní ìjọba parapọ̀ ní pdp apákanú wọn ac acn ẹgbẹ̀ wọn kìíní kan ọpapọ̀ bàtán lókè kí lódì wọ́n ń jà sókò eré lódì kìíní eré lódì ká ní ẹgbẹ́ kan náà ni wò ní ní problem zẹ́ríkà bí ánà kọ́mù láyé àkìlú tó wá di pé ẹ̀jọ́ra yí lọ́kàn ẹwà parapọ̀ ẹwà ní ẹwà ẹ̀tàjì kankan ẹwà darapọ̀ ẹwà bẹ̀rẹ̀ pé ta ló jẹ pẹ́lẹ̀ ti Nàìjíríà ọya àwọn alùsùn lónìí ìrọ́ tàbí wọn ní ilé ìdìgbàrú ẹ̀yìn yọ́ àpàdà ààrẹ àwọn tó ṣe lánàá kò sàǹfàní fún wọn ẹlọ kàtà wọn tó kọ́ ṣe lánàá kò sàǹfàní fún wọn nítorí lè ẹjá dúró ala al anẹ́bìnrin سنة النبي دوائي وسنة خلفاء الراشدين المهديين من بعد عدوا عليها بالنواجس gbogbo tó máa sí látò nílọ béèrè lọ́wọ́ ara rẹ̀ ìmúrọ̀ jẹni sí léyìí tẹ̀síbà tí ń fà tàbí ní ọmọ àá òfin ìfà tẹ̀síbà ọwọ́ ní a máa kà àmọ́tẹ̀ máa bẹ̀rẹ̀ pé kí n bọ́ wá díìsì tó ní ní bá àtẹ̀síwá ìwọ̀n náà ọmọ aláfọ́ ààrẹ rùn in tá bẹ̀rẹ̀ pé sánàbí fàtẹ̀síwá àbí òfàtẹ̀síwá ànábí ó fà á ó ti tán gúnlẹ̀ sánàbí ìgbò kí láàrín sọ́nkà ọwọ́ ni ó wá fi àwọn nǹkan tí ẹ̀kọ́ lójú اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت